a ti sọ abala ti ẹ̀gbọ́n àtàbúrò a ti sọ abala ti ọkọ àti aya a ti sọ abala ti òbí àti ọmọ tọ ìdájọ́ ó tún wá ṣẹ́kù lórí ẹni tí ó fi ẹ̀sìn Islam sílẹ̀. alákọ̀ọ́kọ́ náà gbogbo àwa tí a bára wa nípò mùsùlùmí ó ti já sọpẹ́ fún wa ó yẹ ká máa dúpẹ́ ká máa yin Allah lórí pé ó fi ọ̀nà mọ̀ rẹ̀ Islam ó fi mọ̀ wá nítorí wípé ọ̀nà mọ̀ ọlọ́run tí í ṣe Islam tí o sì ní ojú kejì tí ò ní apá kejì ó jẹ́ orí kan láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kì í ṣe nǹkan tí ènìyàn fún ara rẹ̀ tó lè dá tó lè dá fi tó lè dá fi ara rẹ̀ mọ̀nà so ìmọ̀nà sí Islam ọ̀rẹ́ ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bí ọba tàbá lọ́rẹ̀ rẹ̀ àlìmọ̀nà àlìdámọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni wípé gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ẹ̀sìn ó tó fi mùsùlùmí lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìṣẹ̀mí ayé rẹ̀ nítorí wípé alákọ̀ọ́kọ́ gbogbo èèyàn ló wípé ohun tí ń jẹ́ ẹ̀sìn ohun tí ń jẹ́ ẹ̀sìn is either kó jẹ́ ẹ̀sìn tọlọ́hun tàbí kó jẹ́ ẹ̀sìn àwọn ènìyàn kan ohun tí ń jẹ́sìn is either kó jẹ́ ẹ̀sìn ti Allah tàbí kó jẹ́ ti ẹ̀sìn ti Allah. ó sì yé wa wípé Allah nìkan lọ́ba ẹlẹ́san lọ́ba onídàájọ́ ní ọjọ́ àjíǹde. ìwọ mùsùlùmí tí ò ń ṣeyèméjì lórí Islam àdánwò ni o a kì í ṣeyèméjì lórí ẹ̀sìn Islam a kì í ṣeyèméjì lórí ìjẹ́ ọ̀kan ṣoṣo ẹ̀sìn Islam bí a ṣe gbọ́dọ̀ ṣeyèméjì lórí ìjẹ́ ọ̀kan ṣoṣo Allah bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ ṣeyèméjì lórí ìjẹ́ ọ̀kan ṣoṣo Islam ìdí ni wípé nínú súra Ali Imran Quran three aya nineteen Allah subhanahu wa ta'ala sọ pé inna dina inda Allahi al-Islam dájúdájú ẹ̀sìn tí ń bẹ ní ọ̀dọ̀ Allah òun ni Islam gbólóhùn yẹn kò tún sí inú ẹ̀sìn míì tí irú gbólóhùn yẹn tí wọ́n wàá dákọ̀ ẹ̀sìn míì. tẹ́nìkan kan tí ì rí kàrí láyé àfi Islam kíwèé kan tàbí tírà kan kó sọ pé dájúdájú ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ò ní ẹ̀sìn báyìí. kò sí inú Quran nìkan láti rí gbólóhùn inna dina inda Allahi al-Islam. ìwọ náà lọ́ka fún ara rẹ o Quran three verse nineteen. àwọn èèyàn wọ́n wà ní ẹ̀sìn nàṣọ́ra ńkọ́ ẹ̀sìn yẹ̀wúdí ńkọ́ àti ẹ̀gbọ́ àwọn abọ́gi bọ̀pẹ̀ àwọn tí ń bọ irin àwọn tí ń bọ iná àwọn tí ń bọ afẹ́fẹ́ àwọn tí ń bọ òkúta àwọn tí ń bọ odò àti ẹ̀gbọ́ tiwọn pé ó hàn gedegbe wípé àwọn kan ni wọ́n dá ẹ̀sìn wọn lẹ̀ irú àwọn oníṣàngó ṣàngó ló dá ẹ̀sìn tiẹ̀ lẹ̀ kì í sọlọ́hun irú àwọn ológun ògún ló dá ẹ̀sìn tiẹ̀ lẹ̀ kì í ṣe Allah irú àwọn alájé ajé òun ló dá ẹ̀sìn tiẹ̀ lẹ̀ kì í ṣe Allah irú àwọn oní ọya ọya ló dá ẹ̀sìn tiẹ̀ lẹ̀ kì í ṣe Allah agbọ́ ti àwọn èèyàn tàwọn nàṣọ́ra ń kọ́ àti àwọn yẹ̀wúdí Allah wá sọ nípa tiwọn wípé wa makhtalafa alladhina utul kitaba illa min ba'di ma ja'ahum al-ilmu bagiyan bainahum ìwọ tí o fẹ́ máa pìtì tàbí tó fẹ́ máa roti àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́ra àwọn tí kùránì máa ń pè ní ahlul àwọn onítìrà ọlọ́run wọn wípé nínú àyà yìí kan náà ni o kì í ṣe àyà mi o lẹ́yìn gbólóhùn dájúdájú ẹ̀sìn ń bẹ lọ́dọ̀ Allah Islam kó má bàa wá wà nínú ìrújú pé à ọlọ́run tètè ya yanjú ọ̀rọ̀ wípé àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra tẹ̀ ń sọ nípa wọn yẹn wọ́n yapa ìsìláàmù ni lẹ́yìn ìgbà tí ìmọ̀dé wa bá wọn ni wọ́n yapa ìsìláàmù ni àwọn ànábì tí wọ́n so mọ́ lẹ́sẹ̀ mùsùlùmí ni wọ́n ẹlẹ́sìn ìsìláàmù ni wọ́n àwọn tí wọ́n so mọ́ yísá lẹ́sẹ̀ Isa was a Muslim. His religion was Islam. Musa ńkọ́ àwọn tí wọ́n so mọ́ lẹ́sẹ̀. Musa fúnra ara rẹ̀ was a Muslim. His religion was Islam. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń sọ pé àwọn jọmọlẹ́yìn wọn yìí wọ́n yapa òdodo wọ́n yapa ìmọ̀ lẹ́yìn ìgbà tó hàn sí wọn pé lẹ́yìn ìgbà tí Musa kúrò láyé tán ni wọ́n tó lé foundation Yehudi lẹ́yìn ìgbà tí Isa kúrò láyé tán ni wọ́n tó lé foundation Nasara gbágiyá ń gbẹ́yìn náà hù láti fi dá wàhálà lẹ́ni wọ́n fi ṣe inúnibíni ànábì wa Muhammadu ni sallallahu alayhi wa sallam so àwọn alul kitabi yìí the, people of the books àwọn ni wọ́n yapa islam islam lẹ̀sìn àwọn ànábì wọn mùsùlùmí ni wọ́n tẹ́rì ẹ̀ ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ nínú quran àmọ́ èṣù tàn wọ́n jẹ wọ́n gbé ẹ̀sìn míì kalẹ̀ wọ́n sì ń ṣe nílé ayé ó fúrì bó o fẹ́ ya wèrè ó fúrì láti ya wèrè. Allah wá sọ wípé wàá máa yẹ kúrú bí ààyè àti láì fa inna Allah sari'ul hisab dájúdájú ẹni yòówù tó bá ṣàìgbàgbọ́ nínú àwọn ayọ̀ ọlọ́run tí ń pe Isa ní mùsùlùmí tí ń pe Musa ní mùsùlùmí tí ń pe ẹ̀sìn wọn ní ìsìláàmù ọ̀dà ìṣirò iṣẹ́ rẹ pápápá ọlọ́run ó ṣe tó fi já sí pé ìgúnlẹ̀ rẹ inú náà ló máa já sí fa inna Allah sari'ul hisab Allah subhanahu wa ta'ala. ó yára níbi ìṣirò iṣẹ́ ẹ̀dá so àyà yìí ó ti tó fún mùsùlùmí láti fi lọ́kàn balẹ̀ sínú ìsìláàmù ogun ayé tó ń pariwo ọba ogun láyé ni ìṣòro ayé tó ń pariwo ọba ńlé ayé ni ìgbà wo lèèyàn délé ayé tí ò bógun lé ayé ìgbà wo ló délé ayé tó ò bá ṣòro lé ayé àwọn èèyàn ń gba ìṣòro yẹn wọ́n ń là á kọjá bọ́sálì kìyàmọ̀ ni ó sì á ti torí ìṣòro kan lọ́wọ́ àsọ pé ó fi ẹ̀sìn tí ò sí lọ́dọ̀ ọlọ́run láà sọ pé yẹn lọ́ọ́ mú lọ́wọ́ ẹ́ ta ló sọ pé ó fi jọ sọ́ọ̀lù fi jọ ni sọ́ọ̀lù fi jọ Jésù ni. a ní ni ni islamu le si wọn. gbogbo àwọn anabi ọlọ́run musulmi ni wọn islamu le si wọn èyí tó jẹ́ òdodo ọrọ nìyẹn. ok ọ̀wà gbọ́ ọ sàsọ wípé ó ṣe ẹ̀sìn míì ni yàtọ̀ sí islam wàá máa gbọ nínú súrà yìí kan náà àyà five sura ali imran quran three aya eighty five Allah tó wá sọ pé waman yabtagi gairal islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin waman yabtagi gairal islami dinan ẹni tó bá tún lọ wá ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìláàmù ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìláàmù ó lẹ́sìn yẹn ó ní òun lòún fẹ́ ṣe ìsìláàmù òun ò ṣe mọ́ ládẹ́sìn wọn ìgbà sẹkítẹ́rìàtì ládẹ́sìn wọn ìgbà làbújá kìí ṣèjọba amẹ́ríkà ni máa ń fúnyàn ládẹ́sìn ọlọ́run ló lẹ́sìn ẹ̀sìn òdodo rẹ̀ ó sì sọ fún ọ pé ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọ̀hún òun ni Islam. wọ́n wá lọ wá ẹ̀sìn míì ṣe onítorí ogun ayé onítorí ìṣòro ayé onítorí ìdààmú ayé àwọn ìṣòro tó o bá láyé orí ẹ̀ ló sì kú lé lórí ọfẹ́ ọkọ̀ ó kú lórí ó kú lórí àwọn ìṣòro ayé yìí náà ni àmọ́ nínú ayé rẹ o wá lọ wá ẹ̀sìn míì ṣe yàtọ̀ sí ìsìláàmù nǹkan àkọ́kọ́ ni pé fálà yóò balà mí ni hù Allah ní ànígbà lọ́wọ́ rẹ̀ ànígbà lọ́wọ́ rẹ̀ torí pé kì í ṣẹ̀sìn ọlọ́run ohun tí kì í bá ti ṣẹ̀sìn ọlọ́run Allah ní ìgbà ìyẹn ni wàhùwà fil akhirati minal khasirin onítọ̀hún yóò wá di ọ̀kan nínú àwọn ẹni òfò ní ọjọ́ àjíǹde bí ọba ti fẹ́ ṣòfò. bí ọ̀ọ́bá ti fẹ́ ṣòfò lọ́rùn ìsìláàmù tí í ṣẹ̀sìn ọlọ́run ò ní kó o máa ṣe má jẹ́ kí ogun ayé ìṣòro ayé wàhálà ayé tọ́ ọ láyé tẹ́rọ̀rọ̀ ogun ayé àti ìṣòro ayé bí ọ̀rọ̀ ọ́fíìsì ni wọ́n lọ́fíìsì ni ó rẹ̀yìn kí ni akọ̀wé abáṣòro láyé ni abá ogun láyé ni kì í sígbà tó dé làjẹsẹ̀sẹ̀ wà bẹ̀rẹ̀ lóṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ládáhùn sí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní gbogbo wàhálà lọ́tún ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àlákàlà kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àìríjẹ àìrímu kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó bá láyé ni ẹnu ẹ̀ ló kù sí kí wá ló ń gbé tó ń gbin kí ló ń gbé tó ń gbin ẹ̀já tẹ̀wájú. ṣé ẹ wá rí èṣù èṣù láàlú ògiri òkò ó ń lé oríta onímọ̀ tán àwọn èèyàn jẹ tí wọ́n fi fi ìsìláàmù sílẹ̀ láti lọ ṣe ẹ̀sìn míì èṣù ló kó bá wọn nínú súra Muhammad Quran forty seven ayah twenty five súra Muhammad súrà tí Allah fi sọrí àlẹ́dùwà Muhammad ló ń jẹ́ súrà Muhammad ok aya twenty five ẹgbọ́n tó lọ ń sọ nípa ẹni tí ọba lòun ò ṣe ìsìláàmù mọ́ ọlọ́run ní innal ladhina ritadu ala adibarihim min ba'di ma tabayyana lahumul huda ash-shaytanu sawwala lahum wa amla lahum dájúdájú àwọn tó pẹ̀yìn sí ìsìláàmù lẹ́yìn tí ìmọ̀nà ti fojú hàn sí wọn èṣù ló ṣe ìṣìnà ní ọ̀ṣọ́ fún wọn èṣù ló ṣe ìṣìnà ní ọ̀ṣọ́ fún wọn ó sì fún wọn ní ìrètí asán nípa ẹ̀mí gígùn agasi wípé ọlọ́run má jẹ́ kí èṣù má jẹ́ ká gbà lálejò nínú ayé wa ìyàwó àyà ṣe ìtọ́ni gbogbo ohun tí ọba ti dáa tó já burú nínú orí burúkú tí ṣe ìtọ́nu ò ní pé wọ́n sọ pé ọlọ́wọ́ sí wọ́n sọ pé òun ni alákòóbá kò wá rí bẹ́ẹ̀. ẹ̀tàn ìrètí asán tó o ní sáyé tó o ní sáyé ṣebí nítorí kó o lè dolówó ló fi lọ wẹnu ẹgbẹ́ ògbóni ló fi di yahoo plus ló fi di ọmọ yé pàríkà àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ ti wá lówó ọ̀hún ká wá gbà pé o wá lówó ṣé tó o bá kú owó yẹn òun kó lọ́rùn sórí pé èṣù ti tàn ọ́ jẹ ó ti tàn ọ́ jẹ ẹni tẹ́ṣù bá tàn jẹ tó gba ẹ̀tàn ni máa sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn náà nínú súra àbákọ́ra aya two one seven sura alibakora aya two one seven lọ́wọ́ ọ̀parí ibẹ̀ ni mo ti fẹ́ gbé lọ́wọ́ ọ̀parí ibẹ̀ ni ó ní í ṣe pẹ̀lú ok ẹ jẹ́ ń gbé láti bẹ̀rẹ̀. Uh, ọwọ́ ọ̀parí náà máa ti fẹ́ gbé o mi ò kọ́ ọ̀tẹ̀ láti bẹ̀rẹ̀. níbi tí aláwọ̀ ti sọ pé wà á máa yẹri tẹ́dìdì mí nkùn àǹdí nìyí. ẹ bá ń gbé kúrò nǹkan wá ẹ jẹ́ nǹkan láti bẹ̀rẹ̀ ni. ẹ jẹ́ nǹkan láti bẹ̀rẹ̀. صح الله أكبر أوكي يسألونك عن الشهر الحرام قتال فيه كل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل. Okay. mi ò ní tú gbogbo bí tí mo kà ń tó bá fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ alihamudulilayi mo ti túmọ̀ dídá Al-Qur'ani ó ti wà nù mobile app lọ sí eh, Google Play Store ó rí ń bẹ̀ ó rí ń bẹ̀ wà á rí ń bẹ̀ eh, lógo rẹ̀ òní òní yìí ó ti rí ó ní lógo ẹ̀ nìyẹn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn oní àwọn tẹ́ máa ń design iṣẹ́ sórí Google ọ̀pọ̀lọpọ̀ wọn kòránì tí mo tú sí Yorùbá ó ní wọ́n ń lò kódà ẹnìkan tún sẹ́ndì ó tún sẹ́ndì àwọn tó tuntun lò ó tán fi ṣe kínní wọn nígbà wọn yẹ̀wò tí wọ́n rí i pé ọlọ́run pé kí á rí tú dáadáa òkè wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lò ó mo tún ṣe ìrí kan lónìí tẹ́nìkan tún sẹ́ǹdì sí mi ni pé kí n tún wò ó Quran tí mo túmọ̀ sédè Yorùbá òun tún ni àwọn ilé ìtúngbé bọ́ta lórí kínní wọn so ohun tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé kó o lè mọ̀ pé èmi tí mò ń sọ̀rọ̀ nípa tí mò ń sọ mo nímọ̀ nípa rẹ̀ ó ti yí ọ ni mi sọ pé tí nǹkan kan bá rú ọ lójú nípa ìsìláàmù mo fọlọ́ntì ara mi fún ọ wàá bí mi léèrè ń ṣàlàyé ẹ̀ fún ọ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìmọ̀ ń ṣàlàyé rẹ̀ fún ọ yékéyéké insha Allah ṣùgbọ́n ìmọ̀nà ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà o kò sí lọ́wọ́ àfa ìmọ̀nà ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà síbi mo sọ fún ọ lẹ́ẹ̀kan pé àwa gan tá a mọ̀nà àṣàdédé mọ̀nà àánú ọlọ́run ni àánú ọlọ́run ni àmọ́ mọ̀ jẹ́ kẹ́sù òótọ́ ọ̀jẹ́ aláwo ní wàláyàzà lúnà yùkọ́ lúnà kún àtàyẹrù dúkùm áńdínìkùm ìnísítà tọ́ọ̀hún ṣé ẹ rí àwọn kèfèrí wọn ò ní yéé máa jà yín lógun wọn ò ní yéé máa gbógun tì yín wọn ò ní yéé máa fòòró yín àwọn àjẹ́ àwọn oṣó àwọn emèrè àwọn adáhunṣe àwọn ń wọn ò ní yéé máa fòòró yín àtá yẹrùdúkùm àtá yẹrùdúkùm áńdì nìkùm títí wọ́n fi ṣẹ́ yín lórí kòǹbi ẹ̀sìn yín ẹ̀sìn ìsìláàmù mínísítà tó ń tí wọ́n bá lágbára bẹ́ẹ̀ tí wọ́n bá lágbára bẹ́ẹ̀ wọ́n náà sì rí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n kàn máa fòrú ẹ̀mí mùsùlùmí ni wọ́n máa fòrú rẹ̀ ní lẹ́nu iṣẹ́ wọ́n á fòrú ẹ̀mí ẹ̀ nílé ìwé wọ́n á fòrú ẹ̀mí ẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n sá máa wá láti fi fòrú o ẹ̀mí mùsùlùmí pé kó fi ẹ̀sìn ọlọ́run sílẹ̀ kó wá máa ṣe ẹ̀sìn àtọ́dá Allah wa ni wá máa ń yẹri tẹ́dídì mí nkú máa ń dì nìyí ẹ ń bá wá pẹ̀yìn ìdàsẹ́sìn rẹ̀ ìsìláàmù fàyẹ́mùtù ó pẹ̀yìn ìdàtàn ló bá kú wàhùwà káfírún ó sì ti di kèfèrí fa ùlà àyíká habitọ́tì àmàlùhùn fìdúnìyà wal akhirah gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ pátápátá iṣẹ́ tó gbélé ayé ṣe níwà rere àti irun tó ti kí bọ́ sẹ́yìn àti ààwẹ̀ tó ti gbà bọ́ sẹ́yìn bóyá o ti lọ sí mọ́kà sẹ́yìn kí tiẹ̀ tó bá a kó tó pẹ̀yìndà sí ìsìláàmù tó lọ rèé gbé ẹ̀sìn àtọ́ọ́dá tó lọ gbé dání gbogbo iṣẹ́ yẹn ti bàjẹ́ wájú ọlọ́run fi dúnìyà nílé ayé tiẹ̀ bàjẹ́ wàlẹ̀ àkìrọ̀ lọ́run tiẹ̀ tó bàjẹ́ sọ́ọ̀fẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ láyé ó sì fẹ́ ó bàjẹ́ lọ́run má fi ẹ̀sìn ọlọ́run sílẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. wàhùláyíká aṣọ́hábù náà gbogbo àwọn tó bá ṣe bẹ́ẹ̀ pátá ọmọ náà ni wọ́n o I'm reading from the Quran quote me anywhere. I'm reading it in Arabic language and um, interpreting it into Yoruba language, which you understand. Allah ò ní ẹni táwọn kèfèrí bá fòòró títí tó bá fi wá pẹ̀yìndà sí ìsìláàmù ìpẹ̀yìndà rẹ̀ wà ó wà káàfìrùn ọkọ̀ọ̀kọ̀ ti di kèfèrí náà ó ti di kí ni ó ti di kèfèrí bíi wọn. kò wá máa ń bẹ̀ o fàwùláyíká habitọ́ ti àmàlùm fìdúníyàwálé àkìrọ̀ gbogbo àwọn tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí pátá tí wọ́n bàjẹ́ láyé tí wọ́n bàjẹ́ lọ́run iṣẹ́ wọn ti bàjẹ́ láyé àti lọ́run wàhùláyíká asahabu náírà àwọn sì ni ọmọ náà o wọ́n wà á wọ náà iná tí wọ́n wà á wọ̀ ọ́n sínú ọdún kan ni sínú ọdún méjì ni sínú ọdún mẹ́ta ni ẹ̀jẹ̀ agbọ̀ntàn lọ́wọ́ sọ. So.